أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم mẹ́sẹ̀jì tí mo wá pass ní àárọ̀ yìí fún gbogbo ẹni tí ọ̀rọ̀ bá kàn á ní láti mú tiwa níbẹ̀ torí pé khairul kalam máa kọ́là wàdàlà mo ní mo fẹ́ bá bàbá Kọ́lá Olóòtú sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho mo fẹ́ bá Saheed Shittu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho mo sì fẹ́ bá K1 the Ultimate sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho bẹ́ẹ̀ náà sì ni gbogbo yorùbá nation agitators a ní láti jọ bára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho àkọ́kọ́ ní tí n kọ́kọ́ máa sọ lórí ọ̀rọ̀ Sunday Igboho ni pé fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwa tá a jẹ́ yorùbá ó ní pé ìran èèyàn èèyàn mẹ́ta ló kí olóyè Sunday Igboho kó wálé. èèyàn mẹ́ta ló fẹ́ kí olóyè Sunday Ìgbòho kó ní freedom èèyàn mẹ́ta ló fẹ́ kí Sunday Ìgbòho kí gbogbo kó kó kó kó ló fẹ́ kí Sunday Ìgbòho kí gbogbo àjàgà wàhálà tó ṣẹlẹ̀ lórí Sunday Ìgbòho èèyàn ìrìn èèyàn mẹ́ta ló fẹ́ kó bọ́ nínú wàhálà yẹn bẹ́ẹ̀ náà sì ni. No ó ń bẹ́nu èèyàn mẹ́ta ìrìn èèyàn mẹ́ta tí mo ń sọ yìí tó jẹ́ pé wọn àfẹ́ Sunday Igboho bọ́ nínú wàhálà tí ń bẹ níbẹ̀ ó ń bẹ nínú ìrìn tí mo ń sọ tó jẹ́ pé Sunday Igboho wọn àfẹ́ kó ní freedom wọn àfẹ́ kó wálé ó sì ń bẹ nínú ìrìn èèyàn mẹ́ta sọ yìí tó wọn àfẹ́ kí Sunday Ìgbòho kọ́ bọ́ nínú wàhálà tó wà mo wá fẹ́ máa kà á ìrìn èèyàn àkọ́kọ́ nínú àwọn tí wọ́n fẹ́ kí Sunday Ìgbòho kọ́ bọ́ nínú wàhálà tó wà Yorùbá Nation bẹ́ẹ̀ àwọn agitators wọ́n wà ń bẹ́ẹ̀. àwọn tí wọ́n fẹ́ kí Sunday Igboho kọ́ bọ́ kó kọ́ bọ́ nínú wàhálà tó wà àwọn olóṣèlú olóṣèlú ń bẹ níbẹ̀ tí ò ṣe Yorùbá nìsàn tó jẹ́ pé òsì lóṣèlú pọ́nbílì ni wọ́n àwọn tí wọ́n fẹ́ kí Sunday Igboho kọ́ bọ́ nínú àjàgà nínú wàhálà tí ó wà àwọn tí ò ṣe Yorùbá nìsàn náà tó ṣòṣèlú wọ́n ń bẹ nínú wọn tó jẹ́ pé ordinary person ni wọ́n ṣùgbọ́n wọ́n fẹ́ràn olóyè Sunday Igboho bẹ́ẹ̀ náà ni nínú àwọn tí wọn àfẹ́ kí Sunday Igboho bọ́nú àjàgà olóṣèlú ń bẹ́nu wọn ẹni tó jẹ́ Yorùbá Nation tí ń ṣe Yorùbá Nation ó wà ń bẹ̀ nínú ẹni tí ó fẹ́ kí Sunday Igboho kó kú nínú wàhálà kó ní freedom kó gbọ́kù nínú wàhálà tó wà ọmọ ẹni tí ń ṣe Yorùbá Nation bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹni ń ṣe ẹni tí jẹ́ pé olóṣèlú ni ó ń bẹ́ẹ̀ ẹni tó sì jẹ́ pé kì í ṣolóṣèlú kí odò ẹsẹ Yorùbá nìsan ọkàn ṣàìdé hate olóyè Sunday Igboho láì lédìí ordinary person ó wà nínú àwọn tí wọn àbẹ̀kú lóyè ọ̀bọ níbẹ̀ kí wá mo fẹ́ sọ gbogbo agitators tó bá ń pèpè láàkó yìí tí ń pèpè ogun tí ń pèpè wàhálà láì bá ti ẹ̀rọ lẹ́ẹ̀mejì lórí pé bò ní Sunday Igboho bò ní ó ṣe ní freedom bò ní ó ṣe kúrò níbi tó wà èmi àti ẹ à ń jáde nígbà tó wù à ń lọ síbikíbi nígbà tó wù à ń travel nígbà tó wù wá à ń wà pẹ̀lú àwọn fámìlì wa nígbà tó wù the first priority lọ́wọ́lọ́wọ́ báyìí a sọ pé ká mọ̀ ṣe Yorùbá nation o táàbà ti ẹ̀ padà máa bá yorùbá nation lọ nẹ́kọ̀ọ́ kọ̀dán first priority gbogbo tó bá gbà gbogbo tá a bá lè ṣe tí Sunday tí olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ fi kọ́kọ́ kúrò níbi tó wà yẹn ó ní ìgbésí àkọ́kọ́ tó yẹ kí gbogbo anybody ọ̀kọ́kọ́ máa gbé lọ́wọ́ báyìí. kì í ṣàwa yorùbá nation nìkan láàbà Sunday Ìgbòho bẹ̀bẹ̀ lórí tí ń bẹ ńlẹ̀ yìí o gbogbo ẹni tí kò bá jẹ́ yorùbá nation tí ò ṣe yorùbá nation tí bá ń bá Sunday bèbè bẹ̀bẹ̀ lọ́nà kan àbọ́nà kejì tí bá ń pèpè lórí bọ́mọ adéyẹmọ ó ṣe kú ò ní kútọnu tí ó wà nílé àwọn èèyàn tí ẹ ń pè wọn ti ń pè ní Sunday kútọnu Sunday kútọnu ìlú téèyàn bá wà náà náà fi máa pè yẹn iṣẹ́ èbú ẹni ọba rí gẹ́gẹ́ bí èbú ó kù ọkọ lọ́hùn ẹni ẹlẹ́ni tó ti fún ní àlàjẹ Sunday kútọnu ọmọ nàìjíríà ni bóò ni ó ṣe wálé gbogbo ẹnikẹ́ni tí bá ń béèrè pé kí Sunday Igboho wálé lọ́nà kan àbọ̀nà kí sí kejì ẹ má jẹ́ abínú o Kọ́lá Olóòtú kò ṣe Yorùbá nation o ṣùgbọ́n nínú àwọn olólùfẹ́ Sunday Igboho ló wà o a níìdì ẹnìkankan ò níìdì àti bá ẹnìkankan jà lórí pé bóyá àwọn kan ń pèpè wọn fẹ wọ́n ń béèrè pé kí Sunday Igboho wálé kí Sunday Igboho wálé ẹnìkan kan ò nídìí àti bẹ́nìkan kan jà lórí ẹ̀ o Kọ́lá Olóòtú nílùú Ìbàdàn ọmọ àdábánijà nǹkan yóò ní bàjẹ́ ọ̀rọ̀ yóò ní dàrú yóò máa dá a sí ni bàbá yìí kò sí ọ̀tá fún ọmọ Adéyẹmọ o kì í sọ̀tá Sunday ọmọ Adéyẹmọ o. ẹ jẹ́ ká níbi tí nǹkan dé dúró yìí níbi tí nǹkan dé dúró yìí a ní láti understand situation a sì ní láti understand ara wa lórí pé kí ni bóò ni Sunday Aládìgún ọmọ Adéyẹmọ ó ṣe kú òníkú tọnu tí ó wálé a rí àwọn tó jẹ́ pé wọn yìí ṣe Yorùbá nation tó jẹ́ pé wọ́n lè jó olóṣèlú a lè rí inú olóṣèlú tí ó máa béèrè pé kí Sunday jẹ́ kí Sunday ọmọ ọ̀pọ̀ lè torí pé Sunday Igboho ọlọ́rẹ̀ẹ́ nínú àwọn olóṣèlú tán ṣe Yorùbá nation a ní láti ọ̀rá stand yẹn olóyè Sunday Igboho ó ní ọ̀rẹ́ tí wọ́n sì ti torí pé ń ṣe Yorùbá nation kọ́kọ̀yìn sí ó ń bẹnu àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Sunday Igboho tí wọ́n àti torí pé ń ṣe Yorùbá nìsàn kan kọ̀yìn sí àwọn náà dẹ̀ kúrò nínú òṣèlú tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ tún sí síbẹ̀síbẹ̀ wọ́n fẹ́ràn Sunday Igboho wọ́n lè má fẹ́ràn Yorùbá nìsàn o ṣùgbọ́n wọ́n sì fẹ́ràn Sunday Igboho tó jẹ́ pé mo ṣe wà níbi tó wà yẹn kò dùn mọ́ wọn nínú ìbànújẹ́ ló fún wọn tírú wọn bá ń béèrè pé kí Sunday tó máa ń bá Sunday bẹ̀bẹ̀ lórí pé bóun ni ó ṣe wálé bóun ni ó ṣe kú òní kú tọ́nà àlédè àti burú wọn ò pé olóṣèlú ní ṣe bó olóṣèlú ní kí lọ́kàn án tọ́kàn ń bọ ọ̀pọ̀ o relationship ti ń bẹ láàrin Sunday Ìgbòho àti ẹlòmíì tó jẹ́ olóṣèlú ó ju ti àwa ti àpẹẹrẹ wa tá a sọ pé à ń ṣe Yorùbá nation ó jùlọ o àwọn kan ń bẹ tó jẹ́ pé olóṣèlú ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n relationship ti ń bẹ láàrin wọn àtolóyè Sunday Igboho ó ju ti àwa kan tá a pera wa ní Yorùbá nation sí Sunday Igboho lọ o torí pé kí Yorùbá nation ó tó dé ni Sunday Igboho ti ń jẹ́ nǹkan ló sì ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ láàrin àwọn tó ń jẹ́ olóṣèlú àti láàrin àwọn tí ò tiẹ̀ ṣòṣèlú ẹjẹ́ àròyìn máa o. rí nínú àwọn tó jẹ́ pé wọn àti ẹ̀sùn òṣèlú wọn àti Yorùbá nation tí wọ́n sì ń pèpè tí wọ́n jẹ́ neutral person tí wọ́n wá ń béèrè pé kí Sunday Igboho ọmọ bọ̀nlé tí wọ́n ń soríṣiríṣi gbogbo àwọn tactics àwọn ọgbọ́n àwọn làákàyè táwọn náà mọ̀ pé táwọn náà bá gbé kalẹ̀ báyìí yóò ṣe ìrànlọ́wọ́ fún wíwálé Sunday Igboho tí wọ́n bá lò ẹ má jẹ́ àbú o. ẹ má jẹ́ ká bú wọn nínú fídíò tí mo ṣe the other time mo sọ ń bẹ náà pé ibi tí nǹkan dé dúró wisdom la need a làákàyè kìí ṣe èbú ẹnìkan kò ní àti bú ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ lé ní fẹ́ jẹ́ ma ọ̀rọ̀ tó lóore jù náà lọ̀rọ̀ tí ọ̀pọ̀ tó sì ní kókó a ti ń rí àwọn tí wọ́n ń bú bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà kò yẹ kó tó báyìí o ọ̀nà tí àwọn mọ̀ pé àwọn lè gbà láti bá Sunday Igboho béèrè freedom ni wọ́n ń gbà tí wọ́n yẹn o ní tí ń bẹ nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ jàmá o. gbogbo wa la mọ̀ pé kì í ṣe Bọ́lá Ahmed Tinubu ló ní Sunday Igboho lọ Kútọ̀nù ìjọba àná ni o pẹ̀lẹ́ tá a sì ń wù yẹn ọlákọ ọlábo ẹ má jẹ́ ká tó bá Sunday Igboho wá ọ̀tá má ọ̀tá my pipo na di video na i una new watch finish so una see wetin happen for inside di video